إن أحمده وأستعينه وأستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa. káàbọ̀ sórí ìkànnì wa talim TV. mo kí wa káàbọ̀ sórí ètò wa Taalim TV lórí ìkànnì Taalim TV lórí ìdánilẹ́kọ̀ọ́ wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o kí Allah subhanahu wa ta'ala kó wa yọ o. alẹ́ òní ni alẹ́ sábtì sábtì ni ìparí ọ̀sẹ̀ nínú Islam kì í ṣe ọjọ́ júmọ́à ọjọ́ sábtì ó ní ọjọ́ ìparí ọ̀sẹ̀ nínú Islam kì í ṣe ọjọ́ júmọ́à nítorí pé yaumul ahad òun ni ọjọ́ àkọ́kọ́. nínú ọ̀sẹ̀. nípa bẹ́ẹ̀ déètì òní ni fifteen alẹ́ sábtì mọ́júmọ́ sábtì fifteen eleven fourteen forty two. ohun tí a fẹ́ kọ èsì rẹ̀ ní alẹ́ yìí. ohun tí a fẹ́ kọ èsì ẹ̀ ní alẹ́ tòní ó dá lé àti ọ̀rọ̀ genotype istikhara àti ọ̀rọ̀ genotype. oníbèrè béèrè pé a gbọ́ lẹ́nu àwọn àfẹ́ẹ̀sìn wípé ìgbàkigbà. abdulatifu abdulatifu ló wà. kí ni yẹn gbọ́dọ̀ hàn mọ́ ìgbàkígbà tí mùsùlùmí bá fẹ́ ṣe nǹkan pàápàá jùlọ èyí tó jẹ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ tí mùsùlùmí bá fẹ́ yan ọkọ tàbí tó bá fẹ́ yan aya wọ́n ní kó ṣe istikọ́ra. oníbèrè wa béèrè pé lẹ́yìn tí òun ṣe istikọ́ra tán. ọ̀rọ̀ wa jẹ mọ́ kí ni genotype àwọn ti ṣe ìsìkọ́ra ọkàn àwọn ti true síra àwọn ọkàn àwọn ó ti true síra àwọn ọkàn wa dọjọ́ kan ni àáfàá wa pe òun lọ sọ pé. sísà kí gan tiẹ̀ ní genotype rẹ̀ ó ní òun wá sọ pé genotype òun òun ò mọ̀ o àfàwa ni ọ lọ ṣe genotype ni o wàá lọ ṣe genotype test àti blood group test ó nígbà tó ń ṣe é